ìṣẹ̀lẹ̀ ti ṣàgbékalẹ̀ lálàyé tí wọ́n pè ní màwádà lórí ìkànnì Green FM ninety five point five Harman Patigi Road GRA Ìlọrin. onírànà ọ̀nà àtọ̀ títọ́ òtítọ́ sírì ìjókòó láàrin ọ̀gẹ̀dẹ̀ tí ìbàgbépọ̀ sí dùn mọ̀rìn mọ̀rìn fáwọn tó ti wà nínú ìgbéyàwó. ó fi wáyé ìlanilóye táwọn ọ̀dọ́ langa ohun ọ̀sọ́rọ̀ ọlọ́mọdé kí n palẹ̀ mẹ́ ìgbéyàwó gbọ́dọ̀ rè. lẹ́ẹ̀mọ̀ gbọ́ látẹnu atọ́kùn ètò ọ̀ barista Abdullateef Abdullahi Asudaisi lórí Green FM lálẹ́ jimá Friday látàgò mẹ́sàn-án gẹ́gẹ́ sáàgò mẹ́fà kù tẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nine to nine forty five pm ẹ tún lè jàǹfààní àwọn iṣẹ́ mìíràn tó ń jáde lágbàlá mọ̀wádìá consult the online courses on islamic family law for marital counselor tí bá ní parí aáwọ̀ òǹgbodò rọ́sọ tó bá súyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ìléwọ́tẹ̀ ilé pè sí ni zero eight one five eight three zero one eight five five zero eight one five eight three zero one eight five five onímọ̀ wá dá consult wà fún ni títí rẹ̀ ó sí gbọ́ngbọ́n ó sì ká sí i. تظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم والبسني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست انا الذي احب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا الهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح سري إلهي بينهم فقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ́rọ̀kẹ́ atọ́rọ̀gẹ̀fà nẹ́bùwà Muhammad ìkẹ́ ọlọ́run atọ́rọ̀ ọlọ́run àtòrí ajẹ́jẹsẹ́ rẹ̀ kọ́lọ́nkó bá mú bá òjíṣẹ́ ńlá nẹ́bùwà Muhammad ìkẹ́ ọlọ́run atọ́rọ̀ ọlọ́run kọ́lọ́nkó bá mú bá àwọn sàábíà nẹ́bì àtàwọn aráalé ànábì àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dìjọ́ ìgbọ̀ndẹ̀ alkiyama akíra wa káàbọ̀ sí orí ètò wa ètò almawadda èyí tí a ti máa ń sọ̀rọ̀ nípa lọ́kọláya àti nípa ìdílé mùsùlùmí abẹ́ ọlọ́run ọba àwọn tá à ń wí àtẹ̀yìntẹ̀ ń gbọ́ kọ́lọ́njì ṣe wá láǹfààní láyé àti níjọ́ ìgbọ̀ndẹ̀ alkiyama a dúpẹ́ fún ọlọ́run ọba ọba tó tún sọ wa di oṣù àwẹ̀ rọmọdán ti tọdún yìí àbí ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ ọdún kọlọmọsàjà ṣe lérí èpè ayé láti bí ọdún mẹ́ta ọdún mẹ́rin sẹ́yìn náà láti bẹ̀rẹ̀ ètò yìí bẹ̀rẹ̀ pé nínú oṣù àwọn Ramadan náà láti bẹ̀rẹ̀ rẹ̀ tó fi wá di pé ní gbogbo ọ̀sẹ̀ gbogbo ọjọ́ Jímọ̀ aago mẹ́sàn-án tá à ń pàdé lórí program yìí àwa wò pé a ah, nígbà tó jẹ́ pé nínú oṣù àwọn Ramadan náà la bẹ̀rẹ̀ ká má sọ̀bẹ̀ nínú Ramadan ní sáà rí báyìí bá a ṣe gbé tá à ń dúpẹ́ fún àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò yìí pẹ̀lú páwọn náà náà ti ń gbé e tán látìgbà tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ látọdún tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ sẹ́ni kí ládàá rẹ̀ kó mọ̀ lọ bá àwọn òbí àwọn àbí ọlọ́wọ́n ọba kọ́lọ́mùsàbà kẹ́ àwọn òbí wọn méjèèjì àwọn náà gbogbo àlámàrí wọn ètò ti dánú ọ̀rọ̀ wọn ọlọ́mọdé òdòjú tó kù díẹ̀ káàtó kọ́lọ́mùkọ́ba sọ di ìdùnnú fún wọn a fún gbogbo àwọn aláṣẹ àti àwọn tí wọ́n ní iléeṣẹ́ tí a wà ń bẹ̀ yìí kọ́lọ̀ kó bá san lẹ́sùn olóore gbogbo support tí wọ́n fún Islam tí wọ́n ń fún sunnah nebà Muhammad sallallahu alayhi wa sallam lọ́dọọdún nípa ètò yìí kọ́lọ̀ bá san wọn náà ní ẹ̀sùn olóore láyé àti níjọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmà ní àìní gba lásìkò lọ́dún yìí pẹ̀lú gọ́lọ́n ọba ara ọ̀tọ̀ náà láti mú wa nípa pé ká dára wa lẹ́kọ̀ọ́ kí lọ́lọ́run wí kí nípa ọ̀rọ̀ gbéyàwó gbogbo àná la mọ̀ pé ọ̀rọ̀ ìdílé mùsùlùmí nìsín ó ti ní ó ti wà ní state of emergency ó ti ní pé ká declare state of emergency nípa rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn gbọ́rọ̀ ọlọ́run yé wọn gbọ́rọ̀ ànábì yé kálukú kan ṣe nǹkan tó wù ní ọkọ ń ṣe nǹkan tó wù ìyàwó ń ṣe nǹkan tó wù láti wá gbé tó yìí kalẹ̀ pé ká máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fúnra wa ká máa ṣàlàyé ọ̀rọ̀ ànábì fúnra wa láti lè pé kí àwa tí à ń ṣe àṣemáṣe níbi ìgbéyàwó ká jáwọ́ ń bẹ̀ àwọn tí a sì ti ń ṣe dáadáa náà ká kọ̀ntínú láti máa ṣe dáadáa kò wá sẹ́ni tó pàfẹ́tì o níbi ọ̀rọ̀ gbéyàwó bọ́kọ ṣe ní àṣemáṣe ti tiẹ̀ ìyàwó náà ní àṣemáṣe ti tiẹ̀ àjọ máa mánéjì ara wa ni gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ti máa sọ wọ́n ní marriage manage ọkọ máa mánéjì ìyàwó ìyàwó náà máa mánéjì ọkọ àbí ọlọ́run ọba ó ṣàánú wa àwa pé ọlọ́run má dàrin wa rú o ọlọ́run má jẹ́ káàrin wa dàrú o ọlọ́run má jẹ́ káàrin wa dàrú o àwa tí ó ti kù díẹ̀ káàtó fún náà à ń fi dédé àsìkò yìí àfi bẹ lọ́wọ́ ọba fún wa kọ́lọ́n kó mọ́sá sànù wa ẹlòmíì tó bá rántí ìyàwó rẹ̀ báyìí ẹ̀rù ó sì bà á pé ẹ́ eh. tẹ́lómi bá rántí ọkọ rẹ̀ ẹ̀rù ó sì bà á gbogbo ẹ̀ ń tọ́lọ̀ ń gbé ìgbéyàwó kalẹ̀ fún nìyín tọ́lọ̀ ní wàmí ní ayatihi an khalaqalakum min anfusikum azwaja litaskunu ìdí tá a fi ń lọ́kọ ìdí tá a fi ń níyàwó òun náà ní kálíbà nífọ̀kànbalẹ̀ tí ò bá sí fọ̀kànbalẹ̀ mọ́ inú ìgbéyàwó kò ní sífẹ̀ẹ́ ọ̀jà àlàbẹ́ ìnàkún mawaddatan wa rahma tí ò bá sì sífẹ̀ẹ́ kò ní sànú ọ̀pọ̀lọpọ̀ lílo wárí báyìí lónìí àbí ọlọ́run ọba kọlọ́run mọ́sá tún àlámà rí gbogbo àwọn ilé tí wọ́n bá rí báyìí kọlọ́run mọ́sá bá tún wọn ṣe so segment méjì náà la ní lórí ètò yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ oníbi tí àwọn ṣèkù wa Saad Sarumi tí wọ́n ti máa bára wa sọ̀rọ̀ ibi tá a ti fẹ́ gbé ọ̀rọ̀ wa lónìí òní níbi tíra kan tí wọ́n fi ṣe wá láǹfààní nípa ọ̀rọ̀ gbéyàwó wọ́n pe àkọlé tíra náà ní al-mawsu'atul fiqhiyyatul muyassara fi zawaj àbí èyí tí sheikh wa Muhammad Ibrahim al tí wọ́n kọ so àwọn afáwa wọn mọ̀ ṣàlàyé fún wa kí ni definition ìgbéyàwó gan àti àwọn àǹfààní tí ọlọ́run fẹ́ kí ìgbéyàwó kó ṣe nínú gbèsè ayé nǹkankan wa ẹ má jẹ́ ká gbàgbé pé second segment àníyé máa sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ tá a fi ń sọ fún wa pé tí ìbálòpọ̀ tó bá ti yọ kúrò níbi ìgbésí ayé lọ́kọláya nǹkan tó lágbára òun ló yọ kúrò àmọ́ gbàrà wọn yànjú pé ká múra sí i kọ́lọ̀ kó mọ́sà ní بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتف ولون وبا إن يرى بعد شلاري كما تفنى محمد صلى الله, عليه وسلم الملأ الأعلى عند الملائكة اللي توقع ندوا ملائكة كل من بعد محمد حبوا صلاته كل من صحابة محمد kó bá wọn tabi'in kó bá wọn tabi tabi'in àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìmọ̀nà àná Muhammad sallallahu alaihi wasallam ló ti di ọjọ́ alqiyama amin àdúgbò fún ọlọ́run ọba tó ta ní pé èyí náà ń jẹ́ àkọ́kọ́ òru ọmọdé mm. náà nínú fourteen forty seven Hmm. lẹ́yìn tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣe ṣe hijira. ọ̀pọ̀lọpọ̀ bá sáà fún wa ní ìmánì okun ara àlàáfíà láti ìgbà tó sì kí kó wá gbà ní ìbádà fún wa. àmín. naam hmm. nípa fẹ́ sàlàyé gbà rẹ̀ náà ni ta'arif zawaj hmm. ta'arif zawaj kí ni wọ́n ń gbọ́ láti ń pè ní tó fi ní zawaj hmm. definition zawaj. bóyá nítorí táwọn èèyàn mọ tí wọ́n ń pè ní azawaj ah. wọn mọ tí wọ́n ń pè ní ìgbéyàwó òun ló fà á sí. ìyàwó pọ̀pọ̀ bí ìyàwó fi ń rí. Hmm, bó ṣe ń rí láwùjọ wa lónìí. bó ṣe ń rí bó ṣe ń rí bó ṣe ń hmm. rí lónìí. àwọn ọ̀dà ni. ọ̀dà àmọ́ ni. ọ̀dà àmọ́ ni. kálímà zawaji wọ́n tún bá ń pè ní ànẹ́ká wọ́n ní zawaji wọ́n ní ànẹ́ká sùn méjì wọ́n máa ń lo kálímà yẹn pọ̀ bọ́ sábà tó ń bọ́ sínú àlàyé àmọ́ àmọ́ tí wọ́n ń pè ní zawaji àti wọ́n tó ń pè ní ànẹ́ká. ìyàtọ̀ sì wà láàrin méjèèjì náà. wọ́n ní zawaji lùgọ̀tàn àmọ́ pé zawaji aláfẹ́ ahadi shay'in bil akhar. nínú èdè. nínú èdè lágbáwá o tàbá sọ pé nǹkan pè ní zawaji ó náà ni pé ìsopọ̀ ahadi shay'in sọ pé ìfarakín sọ pé ìsopọ̀ ìkan nínú àwọn méjì bil akhar wọ́n ti kékeré kó sopọ̀ pọ̀ mọ́ra wọn. ìyẹn so nǹkan méjì papọ̀ mọ́ra wọn. wọ́n ti wà ju hùn ayé sọ yàrá ayé sọ yàrá. ìyàtúmọ̀ zọ́ọ̀jẹ̀ àbí oṣù àwọn méjèèjì ìyàtúmọ̀ zọ́ọ̀jẹ̀ oṣù àwọn méjèèjì di lọ́kọ láya ń gbé oṣù wọn di lọ́kọ láya so wọn méjì jọ wọn jọ síkìlì wọn jọ so papọ̀ mọ́ra wọn èyí wà lọ́tọ̀ tẹ́tẹ́lẹ̀ òun di di abájọ bára ankara kúlù wáyé dẹ́mínà ọ̀ma fardan lẹ́yìn ìgbà tí kálukú ti wà lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ń gbélé wọn lọ́tọ̀ mm-hmm. àwọn náà ń gbélé ilé wọn lọ́tọ̀ wọ́n padà wá di pé wọ́n padà wá wà wà fà ẹ̀. so àfọwọ́ mú àyà wà nínú Al-Qur'an Karim fún àwọn mẹ́rin kọ́ ló tà á la ìtumọ̀ ọ̀tá fún wa àlàyé tá a fún wa yìí mm-hmm. Mm-hmm. ẹ̀rí rẹ̀ nù kọ́ra nìkan ọlọ́run ní oṣù lẹ́rìnà wọ́lá mú wà àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣe àbòsí àwọn alábòsí àwọn twenty sàbòsí fẹ̀mí ara wọn. àwọn tó sàbòsí ara wọn bọ́lá mú àwọn ẹlẹ́bọn náà ni hmm. bọ́lá mú ẹni tó sàbòsí fẹ̀mí ara rẹ̀ hmm. jẹ́ pé àbòsí ò dépò ẹbọ lọ ní ẹkú ọyọ wapọ̀ wá àzúwájà àti àwọn ìyàwó wọn. Hmm. so àwọn àti pé ẹni òfìwò òhùn wọ̀kọ̀wọ̀lá àwọn tí wọ́n jọ ń fara wara. Hmm. so àwọn ìyàwó wọn tó bá ti dé bá ṣe gbogbo tó bá ṣe tán náà ọ̀dọ̀ ìyàwó náà náà. wọ́n máa ṣẹbọ tó ṣe tán wọ́n wá ṣàbòsí tó ṣe tán. ọ̀dọ̀ ìyàwó náà ní kó gbogbo ẹ lọ tó jẹ pé eh, àbòsí náà wọn jọ ń ṣe é nù. àwọn ni ó sọ pé hmm. alẹ́ dínà ìzáyìnlá lẹ́ àwọn tẹ́lẹ̀ pé wọ́n mú sọ àbòsí dínà tó fẹ́ kí wọ́n sọ fún wọn Hmm. àwọn tó máa ń ṣe àgbẹ̀ ní hmm. ọ̀sán fún wọn àwọn ẹ̀kọ́ gbogbo wọn papọ̀ wá. pé àwọn ìyàwó wọn àwọn ìyàwó wọn wọ́n ń ṣe àbòsí tí wọ́n ń ṣe yẹn wọ́n ń ṣe lọ́sọ̀ọ́ fún wọn. báwo kọ́ sí ń ṣe tí ọ̀dà àwọn ìyàwó wọn sì ń ṣe wọn ń ràn wọn lọ́wọ́ wọn lọ́wọ́ fún wọn hmm. lẹ́yìn wọn ṣe lọ́sọ̀ọ́ fún wọn. so òmí wo ẹ̀kọ́ rẹ̀ àrọ̀ so àgbẹ̀dẹ̀ ni àwọn náà wọn lábọ̀ sọ pé so zawwaja fulanu ibla Hmm. pé lọ́wọ́ ni lápẹ́lájà o ó zà wájà ebla rankumi rẹ̀ ó sì rankumi rẹ̀ ó zà wájà kí ni mo lè wọ́n dẹ̀ wọ́n ni wàhùn yorùbá ìlú náà anáwó kọ̀rọ̀ nà bá bọ̀ ha ìbá tí ó fi rankumi kan ó fi kún ìmí hmm. ó kó wọn papọ̀ wọn ara wọn para láti lè pé kí wọ́n lè máa súnmọ́ ara wọn. tó wọ́n ní àmọ́ táwọn fẹ́ sọ̀rọ̀ nípa tó ń pè ní ànìkà lókè tán ẹ pé kẹ́lọ́ nìkà nìkà ó ti di ó ti ó ti ó ti gbajúmọ̀ lè pé tó bá sọ pé à ń lọ nìkan àlọ́ lẹ́yìn àwọn èèyàn ti mọ̀ pé à ń lọ bí ìyàwó náà ni èyí hmm. à ń lọ bí nìkan àwọn oníyẹn nìkan àkẹ́yìn à olóbẹ́lá ṣe nìkan ni hmm. inú ti di lágbára ni àmọ́ ti di èdè tó yẹ pé ó ti wá wà ẹni hmm. wá ó fọ́kálẹ̀ ahán. àwọn tí èsì mùsùlùmí gan mọ̀ ọ̀nà àwọn àwọn ní wọ́n ṣe nìkan. èdè fún ọgbọ́n yóò gan kọ́dà olè máa ní di kí ó tún máa ń hmm, ṣàlàyé lọ títí but azawaj òun lọ díẹ̀ hmm. àmọ́ nìka òun tó kékeré gajúmọ̀. tọ́ àwọn ọ̀nà gbogbo àmọ́ nìka àwọn pè ní nìka lóògbèsọ ní èdè hmm. òun ní tiẹ̀ wàhùwà àdọ́mù wàjẹ́mù àdọ́mù wàjẹ́mù òun náà ní kéèyàn kó nǹkan tó papọ̀ mọ́ nǹkan kan àti ká kó gbogbo àìjẹ́ wapọ̀ òun náà ní ọkọ̀ pé náà kà hàtìl àṣìjáàrò náà kà hàtìl àṣìjáàrò àwọn bíi wọ́n jọ wọ̀ fún mi pé wọ́n jọ wọ̀ nú ara wọn ìdí ìdá àtàwọn ayẹyẹ rẹ tí wọ́n rí pé yìí wọ́n ti ń mì báyìí tó hmm. wọ́n bọ́ mọ́ báàdù ha ilẹ̀ àbáàdì tí wọ́n sọ àwọn ara wọn pé kí gbọ́mí sọ kìnnì kó ní sọ hmm. yóò máa fara kín ìtọ́wà rẹ̀ gbà kín ránkárá akínra wọn tó ń pè àdìníká a máa túmọ̀ báyìí. náà tó eh. náà ni ìkẹ́ni àwọn afọ́ pé hmm. ó ní. نظمت إلى صدري معدت صدرها كما نكأت أم الغلام صبية صبيها ضممت إلى صدري معدت صدرها كما نكأت أم الغلام صبيها وانضممت إلى صدري معدت صدرها mo kó jọ sí ìgbàyà mi mo bí mo gbé ìgbàyà mi mo fà á sí ìgbàyà mi mọ̀átìrù sọ́dìrì ha. ẹni tí ń tukẹ́ ni tí ń tutù ààrẹ sí igbá ìyá rẹ̀ ẹ yà tọrọ tọ́jú rẹ̀ ìyá obìnrin yẹn ló tutù ààrẹ sí igbá ìyá rẹ̀ báyìí. bàbá pọ̀ bàbá rọ̀ báyìí. ضممت إلى صدري معطر صدرها ملكت أم الغلام كما نكحت أم الغلام صبيها كما نكحت زي أما أصدق أم الغلام أم الغلام يوم فكري أم دي صبية أم أفعملا bí ìyá ṣe máa kó ọmọ mọ́ra òun. bẹ́ẹ̀ ni èmi àti máa kó obìnrin ọmọ rẹ̀ máa máa kó ìwà rí. ìmọ̀ tó fi ṣe. ضممت إلى صدري معطر صدرها كما نكحت أم الغلام صبيا نعم wọ́n yòókì anaha anahu dọ́mà ìlà sọ́rọ̀ yìí kó ọmọ ìgbé máa ń gbé ọmọbìnrin yóò gbèsè báyìí báyìí dọ́mà yóò sọ̀rọ̀ dọ́mà ọmọ ìgbéyàwó tó jọ gbígbé bí ìyá ṣe máa ń gbé ọmọ rẹ̀ ń jẹ́ máa gbé mara kó lo ọmọ rẹ̀ nìyí ṣe gbé mara tó gbèsè báyìí báyìí hanan ọ̀ṣẹ́dàtì ṣọ̀k látara ìfẹ́ àti lágbára ẹ̀jẹ̀ ìrànjẹ kò ní fọ́kọ́ bàyẹ̀ kò ní. àyà rẹ̀ nígbà kan. ó ń pẹ́ àzàwájú àníkàwọn yàrá yìí máa ń túmọ̀ kéèyàn sí kìnìún kò ní mara ìwọ ìyàwó kọkọ rẹ mara. ẹ gbogbo àwọn tó wọn náà ní sọ ọ gbogbo tó yàn àti tí ń bẹ márùn tí bá yìí máa fi ń dún á rí gbogbo ẹ̀dá àbá bẹ̀rẹ̀. làwọn ẹlòmíín fi máa ń sọ pé ọkọ rẹ bí ọmọ rẹ ni ò gbé kó gbé mara o abẹ́ẹ̀kọ́ ọmọ bá ń bínú gan àwọn bọ́sù wọ́n tó mọ́sù fi gini ọmọ bọ́sù kò mara. ìwọ tí wọn náà jọ kọ hmm. wọn náà kó yà wọlé mọ. tí o bá ti síyìn wọn hmm. hmm, mọ. wàhálà wàhálà ti wàhálà ti wàhálà ti Ọlọ́run kò sọ wọn bẹ jazakumullahu khaira ẹ a máa kọntínú láti bí lọ́la ní sẹgmẹǹtì ilé àbúrò aláàrí pé àlàyé táwọn ṣe ti ṣe fún ayé ẹ lérí definition azawaj àti anikah láti pé ara rẹ tó kún kẹ́kẹ́ ni gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe sọ náà kwan pé ó ṣòro lẹ́dí ìdásọ́là mú wájú wájà lẹ́yìn náà jẹ́ kó yé wa pé eh, ọ̀rọ̀ ọlọ́run ọba òdodo ni wọ́n sì ṣe àlàyé fún wa kọ́lọ́n jẹ́ kí o sì wá láǹfààní láyé àti níjọ́ gbẹ̀ndẹ̀ àwòké àmọ́ ní second segment ibi tí ṣèkì ti dúró yẹn náà láti gbé a rí i pé lẹ́yìn tí wọ́n mú wa fún wa yìí ó ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tá a máa ń sọ hmm. níbi second segment níbi program wa yìí nípa pé a máa gba ọkọ àtìyàwó níyànjú nípa pé ká máa súnmọ́ ara wọn sísúnmọ́ ara wọn tá à ń sọ kì í sí pé gbogbo ìgbà náà ni pé ká máa wọnú ara wa èyí tó tún ṣe pàtàkì jù bẹ́ẹ̀ lọ òun ni pé ká máa kóra mára ní gbogbo ìgbà ẹ ẹ wá di pé ọkùnrin nìsín ti lọ mú yàrá mi hmm ọkùnrin mẹ́rin òun níbi privacy privacy níbi ìgbéyàwó kò tún ti ń jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe bá ń sọ pé totally kò sí privacy o àmọ́ tẹ bá fẹ́ kí ìbálòpọ̀ kó máa lọ déédéé tẹ bá fẹ́ kí dáadáa kó máa lọ déédéé láàrin ara yín ẹ má ya yàrá hmm. eh, lọ́pọ̀lọpọ̀ gbà tọkọ àtìyàwó bá ń ya yàrá fúnra wọn àbòsí náà fẹ́ máa ṣe hmm. ṣé láyé ìsúntà àti ẹ̀wà yìí ló yẹ kọ́kọ́ àti àwọn ọmọ yàrá ìṣètọ́nù wàá fún yín lọ́pọ̀tunítì láti máa jìnnà síra yín. fẹ́lómi ẹlòmí wọ ìyàwó lọ sùn mm. yàrá kan mm. ọkọ lọ sùn yàrá mi mm. fóònù tẹ ẹ mú lọ́rùn ṣètọ́nù ni ibẹ̀ ní ètò máa sọ fún mi pé ẹnìkan tó fẹ́ bá chaàtì lóru ọmọ bá chaàtì àbí ọmọ pé kọ́dà àwọn ẹlòmíín ṣe fídíò kọ́ọ̀lù lóru lọ́nà kò lọ́nà tí ọ̀dà ìyàwó náà tún ṣe fídíò kọ́ọ̀lù pẹ̀lú ẹlòmíì àgbákò hmm. so òun láǹfà tó fi jẹ́ pé ìmọ̀kó rẹ̀ ni mára yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mú wa níbi fẹ́ẹ̀mù ti àkà lónìí sọ́dìrì kàmánàkà àti umùlẹ̀wùlámi sọ̀bìyà ohun àgbàlagbà kábẹ̀ kọ́nà kó bá kẹ́ bàbá wa alájà àgbà àti gbogbo àwọn tí wọ́n kọ́ wa ní mímọ̀ láwùjọ yìí. so níta ń sọ ń bẹ gangan òun ọkọ àtìyàwó kò yẹ ká máa ya yàrá hmm. ká máa ya yàrá fúnra wa ọkùnrin náà mo nífẹ̀ẹ́ kan tí mo fẹ́ mọ́ tara rẹ̀ hmm. tó bá ti tásìkò tí wàá fẹ́ kí wàá tìyàwó kẹjọ wà pẹ̀lú àwọn kẹjọ wà fúnra even òru rọmọdọ́ọ̀nù tá a wà yìí nínú àwọn òru tọ́lọ́ ń gbé kalẹ̀ hmm. fún pọ́pọ́sì yẹn ni uhilla lakum laylata siyam arrafathu ila nisaikum àwọn aṣọ pé hunna libasul lakum eléyìí náà tún ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ pé you are garment for them hmm. and they garment for you ó mú pé ọlọ́run fẹ́ kájọ máa wà lábẹ́ ìbora kan náà ní. wọn design ìgbéyàwó pé kọ́kọ́ àti ìyàwó ká máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ hmm. kódà ọkọ tó bá ní ju ìyàwó ẹyọ kan lọ hmm. ẹni tó bá ní alẹ́ ẹjọ́ òun nìkan lọ sùn bẹ́ẹ̀ hmm. àbí àbí ẹgbẹ́ ti rí ni àti àwọn bàbá wa níjọ́ òun náà nínú nǹkan táwọn tó máa ń ṣe ni pé yàrá titi wọn tó wà òun òun ni ó jẹ́ yàrá fún gbogbo àwọn ìyàwó náà èyí tó ọrùn bá ti kàn yóò wá yóò wá hmm. bàbá òní kò ní dá sùn hmm. ẹ rí i pé àwọn ẹ̀kọ́ táwọn àgbàlagbà wọ́n á ń tún lè bá sùn láwọn àmọ́ lóde òní káwọn á yàrá fún ẹ̀ka èyí ní yàrá tèmi lọ́tọ̀ ni yes nígbà míì obìnrin lè ní yàrá tiẹ̀ lọ́tọ̀ àmì kó mọ̀ ní yàrá tiẹ̀ lọ́tọ̀ àmọ́ yàrá tọkọ ń sùn yẹn òní ọmọ lọ sùn tó bá ti fẹ́ sùn tó ti yé ó lè láwọn aṣọ rẹ̀ nínú yàrá títí ọkọ rẹ pé àwọn ọmọ rẹ gan máa lò síbẹ̀ àmọ́ tó bá ti kan oorun lálẹ́ kò máa lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ eléyìí náà ni ó ṣe pàtàkì fún wa. kábàkùnrin tó wá lẹ́sí pé yàrá ìyàwó ni ọkọ ti ń lọ bá ń kọ. tó bá pé yàrá ìyàwó lọkọ ti ń lọ bá tẹ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ padà rí i pé yàrá ìyàwó yẹn kì í ṣe yàrá ìyàwó nìkan ẹ rí àwọn ọmọ máa wọlé kọ́dọ̀ ọmọkùnrin yóò mọ wọ́n lọ́sọ́dọ̀ hmm. yàrá á sì ń sọ fún wa náà even ìwọ tó jẹ́ ọmọkùnrin àti ìwọ tó wọ yàrá ìyá rẹ̀ ọ̀kànlẹ̀kùn má já lu ìyá rẹ̀ àwọn nǹkan kan wà náà áwòrà àti ìyá rẹ̀ tí wọ́n gan gbọ́dọ̀ rí àwọn nǹkan kan wà náà ìyá ọmọbìnrin tóbìnrin gan rí ibi tí ọkọ àtìyàwó tí wọ́n máa sùn sí is a sacred place. Hmm. nísìnyí ta ló fẹ́ jáwọ́ chamber national assembly anyhow hmm. eh? our matrimonial beds are chambers sacred chamber ni kí ẹ pé a preserve ẹ dáadáa àwọn ọmọ dedicate ẹ kan fún yìí pé ọkọ àti àwọn sọ for days. kò rí ibi fojú lẹ̀ fúngbà tí wọ́n sùn papọ̀ hmm. abẹ́gẹ́ kì í sáà sọ pé ká máa jíra wa kalẹ̀ lóru èyí náà dáa tó ti ọ̀rẹ́ bàkẹ́ tó sùn ká má tẹ fóònù títí di pé yóò wá dòru ọkọ kí ọkọ tó wọlé ìyàwó ti sùn lọ hmm. àbí kí ìyàwó tó wọlé ọkọ ti sùn lọ ká sọ̀rọ̀ gbogbo ilé ìnẹ́kọ́lọ́ kó sànù wa á hmm. fún àwa tí àwa ń lé ní ààyè láti pè wọlé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ọ̀rọ̀ tí ó pọ́sibú kọ́ ẹ pé ń ṣẹlẹ̀ nínú ilé àwọn ẹlòmíì báyìí hmm. so ẹ jẹ́ ká dá sí ètò yìí bàbá ní observation táwa náà fẹ́ fi ṣe wá láǹfààní tó dáwà táwọn wuyì náà experience táwa náà ní la fi ń sọ̀rọ̀ ẹlòmíì tún lè ní experience tó ju tiwa lọ tó ń ya wa ní làákàyè àbá ní béèrè tá hmm. a fẹ́ béèrè lórí ọ̀rọ̀ tí a sọ yìí nọ́mbà tẹ́ mọ̀ pé wá sí onáà ní zero nine zero seven two three eight six nine seven five zero nine zero seven two three eight six nine seven five now waaleykum salaam wa rahmatulah wa barakatu. Um, um, um, ẹ bá wa sún kúrò níbi rédíò yín àbí kẹ́ ẹ paná. náà ẹ ṣeun. Amen. Amen. àmì. ṣe ibi tá a ti gbọ́rọ̀ lọ́la nu ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó ṣàánú wa ibi tẹ́ tọ́mọ mi ti ń kàdánwò nù hmm. nítorí ẹ̀kọ́ ọmọ gbọ́ nípa màmá rẹ̀ àti bàbá rẹ̀ ń gbọ́ àlékún sound law kẹsì náà àwa pẹ̀lú yín nítorí ẹ̀kọ́ ọmọ gbọ́ náà náà ẹ ṣeun. Àmín. Alhamdulillah. Alhamdulillah. Ah. ẹ ṣeun so ibi chọrọ tọrọ wà ụwa bẹ gẹ́gẹ́ ẹ ọrụ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ nínú nǹkan tó yẹ ká mú ní pàtàkì kó tó di accommodation accommodation ká múra sí ẹlòmíì ò múra sí wa barakatu. ẹ dákun ẹ sọ̀rọ̀ sókè díẹ̀ àgbọ̀hùn yín dáadáa ẹ dákun ẹ bá wa sọ̀rọ̀ sókè díẹ̀ sí i. hello yes sir. Àmín àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín jazakumullahu khairan ibi náà ládùn sí pẹ̀lú gbọ́nàba lónìí bá di lọ́la a tún máa pàdé àti tẹ̀síwájú lérí ètò yìí subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk